Hello, everyone. Welcome to Tony Talks. Welcome, welcome, welcome, welcome. I hope you all are doing well. And today's video is going to be right into it. And uh, thank you for all my subscribers. And if you are new here, thank you. And don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you. And please, there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. bàbá mi nì pé kí ni mo ṣe fún yín kí ni mo ṣe kí n lè ṣe ta ni mo ṣe Basira Àjọkẹ́ Akínsànyà stop ṣe bẹ́ẹ̀ hmm. ẹ ṣe ojú òní tì ẹ ṣe rí ìrìn àjò China yẹn ó rọrùn ó tún rọrùn mo ti padà sílé Abíọ́lá Arígbàbù mo ti wà ń lé nsìn mary alamutu ẹ̀dẹ̀ ń fi mí rẹ́rìn ṣẹ́ẹ̀rì jókòó tọ́lá ẹ̀rí olúwa àwọn tí màmá sọ ṣe bẹ́ẹ̀ nìyẹn wàláì kí spíkà pé five hundred ń ta wàláì ọ̀dọ̀ mi náà máa wá àwọn tèmi àwọn kan wà wọ́n kàn láìkì mi ni kò kí ṣe tẹnu ìṣọ̀lá tóyìn gbogbo àwọn kan tó kàn láìkì mi yẹn owó ṣẹ́ẹ̀rì owó kì í ṣe ìfẹ́ owó kọ́ ní ìfẹ́ ẹ̀yin kan wà ẹ̀kọ̀ọ̀kan máa déédéé láìkì èèyàn yẹn Mary Alalamu tó ní now I will watching your show ẹ ṣe ẹ wò mí tẹ́lẹ̀ ṣé mo ti ṣe yín ni ó dẹ̀ má bínú ó dẹ̀ má bínú ẹ má bínú. ẹ fún ṣe wahabs ó ní let me see your fuga ah fuga mi rèé tẹ́lọ̀ mi ló ràn mo ah èmi mo ti rán àwọn aṣọ yìí lẹ́yìn pé tí n bá máa dé bàbá kan máa dà wọ́n bolẹ̀ ni mo ẹ̀dẹ̀ tí mo àwọn aṣọ tí máa ń ṣàn yẹn mo ti ṣàwọn jọ lóríṣiríṣi kí n rí máa fi ṣakọ kí n máa fi ṣakọ àwọn èèyàn kan tiẹ̀ pè mí stop ṣé bá mi ṣàwọn aṣọ bọ̀ bó ṣe ṣà nìyẹn ẹni bá máa rán mi pé kí bóun ra aṣọ ṣé máa kó aṣọ Lizzy Wukasat Musrat how are you my sister ṣé kò yẹ yín kàfárùn kẹ ẹlòmíràn ni àdámọ ẹ bá mi ṣe aṣọ ẹlòmíràn ni ẹjọ ẹkàn bá mi ka bíi mẹ́rin ẹ bá mi ṣe bíi mẹ́fà àwọn tó rán mi wọn á tó bíi fifty nígbà tó bá jẹ aṣọ tí yín nìkan ṣo ni mo lọ ṣà Bíọ́dún Mohammed láti Ṣakí mi ní wá yín tí ẹ ṣe tó jẹ́ tí nìkan mo lọ ṣà ẹ̀yin bíi fifty tẹ́ni ìṣaṣọ wa tẹ́ẹ̀ ní ìka ṣaṣọ bọ̀ yẹn ṣaṣọ yẹn nìkan máa rà lọ́hùn ni èmi ò ra aṣọ bóyá ń wo gbogbo wọn ẹ bá mi ṣaṣọ yẹn wá lọ́tún lọ́sì wọn ò fowó ránṣẹ́ o ṣáínà ṣáínà lẹ fi ń ṣeré bẹ́ẹ̀ yẹn ah. tó bá fẹ́ ra aṣọ madam ẹgbàá two hundred ẹ bá mi fi ṣaṣọ wá tí n bá wá ṣaṣọ ẹ̀ tán màá wá kọ orúkọ ẹ lé lórí ohun tó kàn máa ṣẹlẹ̀ ni pé nínú two hundred yẹn tó bá fi rán mi iṣẹ́ pé ẹ bá mi fi two hundred ra aṣọ wá wàláì máa láhùn fún ẹ pé two hundred yẹn mi ní fi bẹ́ẹ̀ ra aṣọ tán máa mú twenty torí mi ò ṣaláàrù màá bẹ́ẹ̀ ra aṣọ ẹ lójú iye tí mò ń rà èmi àwa mú twenty sàpò ara tèmi màá wá bẹ́ẹ̀ import màá bẹ́ẹ̀ kọrúkọ sí màá gbé fún cargo wàá gba ẹrù ẹ fúnra ẹ torí mi ò ṣaláàrù ńgbà tí bá bẹ́ẹ̀ èèyàn bíi mélòó raṣọ tí mo jù sínú ẹrù mi èmi àwa kí màá mo fẹ́ ṣe kò pé àwọn aṣọ ò rí bẹ́ẹ̀ yẹn aṣọ ọjà aṣọ ò rí bẹ́ẹ̀ yẹn ọjà China ò rí bẹ́ẹ̀ yẹn ńgbà tí n bá gbé ẹrù twenty three kilo méjì tó fi gẹ́ pé mo bá àwọn èèyàn fi raṣọ bọ̀ ni bí mo ṣe bẹ́ẹ̀ yẹn ṣé ní ọrùn mi seventy thousand ni ẹ bá mi wọlé fún bèbí seventy thousand ni. tó o bá fẹ́ mẹ́ta péré náà ni méjì bá mi dé ìkan wà nú ẹrù tó ń bọ̀ mo mọ̀ mọ́ gbé méjì sẹ́ ah ẹrù ìkọjọ́ ó kọjú òwú ẹ̀ ká má parọ́ ká má jalè ká hmm, mo ní ẹja mo ní bí kú bá ń mi ara kó máa sọ̀yàn o. tí ikú bá ti ń ṣe kíni tó bá ti ń pa ojú gba ẹni kí àmì ara kó máa sọ̀yàn rájí bọ́lá ṣọ́gbẹ̀sán náà fisat mú kí yín o william ṣọlá mú kí o ẹ ṣé o ẹ ṣeun gan god bless you ẹ̀yin tí yétúndé sọdík làwà eléyìí i truly love you i truly love and see mother figure in you before but when you decide to go and be doing fracas i stop following you but now i'm back fully ah ẹ má bínú ìyá mi kò ń ṣe bẹ́ẹ̀ náà kò sẹ́ni tó kò sẹ́ni tó bí símọ́nù pátá ọlọ́run kò ṣàánú wa ẹ má bínú ó ti yé yín èmi bí mo dẹ̀ ṣe wà ṣe é mọ̀ pé tó bá sọ pé ọba ní Elizabeth wàláì Jésù Kristi Jésù gan mọ̀ pé mo Jésù gan mọ̀ pé mo gbó lẹ́nu Jésù mọ̀ pé mo gbójú Jésù mọ̀ pé mi ìṣọmọ àtìlẹ́ lọ gbé sí wa Jésù mọ̀ ìwé kò tí ì sí wèrè náà níbikíbi èmi máa gbọ̀n dànù lórí anybody ni ṣùgbọ́n ọkọ mi kan ní interest mi má gbọ́ bó ní ìrèsè ìbákọ tí ò fi gbá mọ́ èyí tó ti fi ìsílẹ̀ má parun láéláé kò sí èmi ọba kò tí ì sí ẹni tí mi lè fèsì ó yẹ kẹ́ ẹ mọ̀ náà pé mo dúró mo dúró tán ni ṣùgbọ́n ó ní reason tí n bá sọ fún yín pé ó ní reason gbogbo nǹkan ní reason tẹ́ ẹ bá rí mo post football ọmọ mi kan ń gbá bọ́ọ̀lù footballer ni ó wà lórí ẹ̀rọ ọmọ yẹn footballer ni ọ̀rẹ́ mi ọ̀ṣunṣákí kristana mi níwẹ̀ ẹ̀ tì í ọ̀rẹ́ mi lọ́ndọ̀nà ẹ máa gbọ́ ọmọ mi fúbọ́là ni ẹ ti rí àbíkẹ́ adéṣẹwà ẹ̀rọ adéṣẹwà ọmọ ẹ náà wà lọ́nlà ó ń ṣe program oúnjẹ jẹjẹ aṣọ oúnjẹ content creator ni òun náà wà ní Canada mo ti ní ìyí tó wà ní Amẹ́ríkà tó ń kọrin gbogbo ọmọ mi yìí ọmọ mi ti ń dàgbà ọmọ mi ti ń dàgbà ó lójú nǹkan tó gbọ́dọ̀ máa ríru àwa báyìí ń bẹ àgbàlagbà ni mí mo ti dàgbà ẹ gẹ́ ẹ̀ tiẹ̀ èmi yàtọ̀ tún wá sí mo ti dàgbà mo ti ṣiṣẹ́ ní nàìjíríà ṣóye yín mo ti ṣiṣẹ́ nàìjíríà iṣẹ́ tí mo wá ṣe ní nàìjíríà èmi gbọ́dọ̀ fọwọ́ mi jẹ èrè iṣẹ́ ọwọ́ mi ni ṣóye yín ah kò ní dáa kán máa tilẹ̀kùn ọ́fíìsì mọ́rú èmi báyìí ń kà ńgbà tó jẹ́ pé àwọn tá a máa pè lọ́wọ́ kan tá a máa ní ẹ̀lò alpha tán máa tán a máa ju tán a máa ṣèkì ibi kan náà pé stop ṣe bẹ́ẹ̀ ìyá wa nìyẹn àwọn èèyàn pàtàkì ń pè mí níyà àwọn tọ́lọ́hún gbà fún ní nàìjíríà wọ́n ń pè mí níyà ṣé wáyé kí rú mi pé máa bá mi níbi ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ i don't have interest again ẹni tí ló bá wá dùn mọ́ ó lè lárí mọ́lẹ̀ ẹni tí náà ò bá wá dùn mọ́ o lè larí mọ́ o lè fọrí mọ́ gíláàsì mọ́ ṣó ẹ ẹ wò ẹ jẹ́ ìṣàlàyé kinní kan fún yín èèyàn ò bá bù mí lórí social media ẹ̀ tán bá pòwe mọ́ mi gan tẹ́ ẹ bá ríbi tán ya ojú mi sí gbogbo àwọn ojú mi tó ṣe ọ̀bì yẹn ẹjọ́ máa lò ó dáa bẹ́ẹ̀ gbogbo tán wá ti bú mi báyìí ẹ ṣáà kọjá èyí kúkú mọ̀ pé mi ò kùn jẹ́ bẹ́ẹ̀ ibi wọn lè ti ń ṣe pé ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé mi kì í ọmọ mi ní ìsìn mo ń ṣókèsí wọn kẹ́ẹ̀rí wọn àwọn ọmọ tọ́lọ́run bùfẹ́ mi nìyẹn ní láyé mi ṣó ti yé yín ẹ ti ní wọn lórí social media ká ẹ lè mọ̀ pé kò sí èpè èpè kankan ò lè ga irú èmi báyìí torí nǹkan tí n bá ṣe fún ọmọlàkejì mi àbí tí mo ṣe sọmọ ọlọmọ wọn máa ṣe sáwọn ọmọ tèmi náà ṣó yé yín àwọn ọmọ tèmi nìyẹn ṣó ti yé yín tó bá wùn ní kẹ́ ẹ sọ tó bá wùn yẹn ṣépè fún mi látẹ̀ni lọ nẹ́sì I don't care ẹ bá anybody lè ṣe ṣóògùn ká ẹ pòwe mọ́ mi kankan mi mi ò kún jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn bó bá wù yín ká ẹ máa gbé ṣó kiri ẹ̀yin kẹlẹ máa ká ẹ máa gbé ṣó kẹ ẹ máa sẹ́ǹdì ẹ̀ sí mi mi ò rí tí ó wá ti sẹ́ǹdì ṣó sí mi máa blọ́ọ̀kù ẹ̀ èmi wá powó lórí social media yìí ni ṣó ti yé mi wá powó ni èyí tí mo ti fi sẹ́yìn gbogbo ohun tí mo ti ṣe sẹ́yìn mo ti ṣe ni wọ́n ní make make rain when sunshine how how did they make that profile make haze. Ah, ah, ẹ̀yin olóyìnbó ẹ pè fún mi make way when sunshine bíbá náà make it when the sun shine ìgbà yẹn sun sun sun ni shine ṣùgbọ́n láyé bá a ṣe wà sun ti dim tí n bá wá ń ṣe gbàlagbà lágbà tí oòrùn ti wọ̀ tọ́jọ́ ti dọjọ́ alẹ́ ó yẹ ká ẹ̀ mú kòbòkò kẹ́ kó bò mí dì ní pé mọ́ mi kí la irú kí leléyìí ó ti yé yín so ẹ má bínú gbogbo ìgbà tí bí gbà mo má ti ṣe nǹkan kan tí ò dáa fún yín mo fọlọ́run bẹ̀yìn gbogbo ìgbà yẹn gbà mí agbára màmá ń ṣàrùn bóyá torí bóyá ẹ̀jẹ̀ ò dẹ̀ ti dà gan tọ́lá lè rí menopause ẹ̀jẹ̀ ò ti dà bóyá ewu ewu aegis tó máa ń jẹ́ kéèyàn wọ bíi fifty bí ọba ti ń wọ fifty a máa ṣàwọn aràn kan bóyá àwọn aràn yẹn mo ṣe ń gbà yẹn ẹ má bínú ṣe gbọ́ ẹ má bínú ojú ò ní tì yín ṣóyè yín èmi lọ́ọ̀fù yín o ẹni bá lọ́ọ̀fù mi mo lọ́ọ̀fù o kò di dandan kẹ́ ẹ lọ́ọ̀fù mi mi ò fowó rà fẹ́ o kẹ́ ẹ kó ṣì síwájú ẹ bá bu mi kankan mi ṣùgbọ́n báyìí bá ẹ àwọn máa ṣe yánmayàmá ní nàìjíríà yìí fún mi ní nàì èyí ẹ̀ka ìmọ̀ fáwọn akun àwọn aṣojú karu nàìjíríà ni gbogbo ọjà tí mo lọ kó láti China ní ìsìn nàìjíríà ni mo ti fẹ́ wá tà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹni ìṣe kò lọ now i love you ayawa alájílété amosun basirat amosun basirat ìṣòrogún mi lẹ́jẹ́ ni abi ìyọkọ mi lẹ́jẹ́ torí amosun tá a bá fi jẹ́ ọmọ amosun ìyọkọ mi lẹ́jẹ́ ṣùgbọ́n tá a bá jẹ́ ìyàwó orogún lájọ jẹ́ mi ní wá yín tì èmi náà lọ́ọ̀fù gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́ọ̀fù nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wá kán bá kìyẹn ojú òní ìsìn ẹ̀yin tẹ́ ẹ wá wá wá wò pé ìyá yẹn kò jà mọ́ yóò ṣì ẹ bú mi ó yẹ kó lórí platform mi ẹ blọọkù mi o ẹ má wò mí o torí n tí ò ní dùn mọ́ inú máa máa ṣe. gábí ọ̀rọ̀ tá a sọ lọ kójò tó dé ẹ̀yin èèyàn kí ló dé ẹ̀wọ̀ aṣọ fún bèbí ìgbà kí ló dé nà kí ló dé ẹ̀wọ̀ ṣé mo ti rí tọrùn mi òun rèé seventy àbí seventy thousand ni o fẹ́ ṣènáwó wọ́n máa lówó nǹkan o fẹ́ ṣènáwó máa lówó nǹkan àgbọ̀ má bí wọ́n yéé pa ẹgbà mi o àgbọ̀ má bí wọ́n ò wá ṣó omi rí tipẹ́ o tipẹ́tipẹ́ alágbọ̀ má bí wọ́n máa tún fún mi lówó birthday àgbọ̀ má bí wọ́n ah ó ní now i love you kí ló dé so you are now <laughs> ọlọ́run orí mi má má jẹ́ ń tẹ́ ẹ̀dá mi máma jẹ́ ìṣòro sọ níwájú àwọn ajuni lọ kò sẹ́ni tí ò lè ṣì wí kò sẹ́ni tí ò lè ṣì wí kò sẹ́ni tí ò lè ṣọ̀rọ̀ sọ níwájú àwọn èèyàn wa ẹ má bínú o iṣẹ́ ìrẹsẹ̀ mi báyìí ẹ rí i pé mo kúnlẹ̀ àníkà ẹ má bínú bí ní iṣẹ́ yìí àgbọ̀ má bí wọ́n àgbọ̀ má bí wọ́n. Hey! Hey! Hey! Agbọ́mábì wọn. Hey! Hey! Ìyẹn ni pé ìyẹn ni pé àti jẹ mí gan sáyẹ̀nsì ẹ̀ báyìí. My beautiful mama you are welcome back. Àìrọ̀ kò ń ṣe bẹ́ẹ̀ ń ṣe ń sọ yẹn kò dé gbogbo ibi Now I love you. Ìyẹn o débi tá à ń Uh, ẹ̀yin ṣẹ́ẹ̀rí tí wọ́n bá sọ̀rọ̀ lórí social media ẹ má máa gbé ọ̀rọ̀ yàn ẹ má máa fi gún àwọn èèyàn pé à bóyá àwọn àtẹnìkan ti ń jà bóyá irọ́ kò rí bẹ́ẹ̀ nǹkan tí mo kàn ti lérí lórí social media ẹ̀ ní pé mi ò ní dárúkọ anybody ẹni tí mo fẹ́ ṣe ṣòfò lẹ́ni gan ọ̀rọ̀ yẹn ó ó ó gba bọ̀rísì mi fi ní dárúkọ ẹ̀ ní pé mo ti sọ pé mi ò ní dárúkọ èèyàn sórí show mi mọ́ láyé mi ní ẹ̀ lọ́ọ̀jì èèyàn mọ́ tí n bá rí ẹ tó bá jẹ́ ẹni tó ń ṣe tó ń ṣe tá a jọ ń sọ̀rọ̀ yìí ó lójú ẹni tẹ́ ẹ máa rí lórí pláfọ́ọ̀mù tí ò bá jẹ́ bẹ́ẹ̀ di ẹni yẹn gan tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹgẹ́ ń fún ilẹ̀ sàǹpù tó bá jẹ́ bẹ́ẹ̀ di ẹni yẹn àríkẹ́ alájọmi níwẹ̀ ẹ̀sì tó bá jẹ́ bẹ́ẹ̀ di ẹni yẹn tí ẹni yẹn ò bá send pictures mi pé kí n celebrate òun kí gbogbo ẹni tẹ́wà lórí social media kẹgbẹ́ wàláì mo fọ́nà búra mi ní celebrate ẹni yẹn torí tó bá kanjọ́ tèmi náà máa send message sẹ́ni ẹ̀ pé please celebrate me ṣó ti yé yín ẹ jẹ́ ká máa respect ara wa lórí social media ẹ tó o bá ti wà lórí ọwọ́ ẹ kó o jókòó ara ẹ pé yes this is me jimá ni má yín tí ò bá ti wà tó bá wà lórí social media tó bá ń bẹ́ tó ń bẹ́ síbi bẹ́ síbi wà láìtàlà ìsànbílà ìjésù ńgọ́ ó máa ó máa disgrace ara ẹni and I don't want myself to be disgraced tó bá dijọ́ birthday mi fúnra mi ni màá post send lọ bá àjọ ìyá mi bàbá mi ẹ celebrate mi wàláì mo fọlọ́n búra àwọn tí ń bá fẹ́ kàn celebrate mi fúnra mi ni màá máa sọ fún wọn pé jọ celebrate mi o ẹ jọ ẹ celebrate mi o fúnra màá sọ fún wọn mo fẹ́ kẹ́ni ẹ celebrate mi o bọ̀ pé kẹwàá rí pé ọ̀kan ṣe birthday kí gbogbo nàìjíríà gbogbo nàìjíríà mo sọ o tí ó bá tán gbé gbogbo ẹni ẹ̀ mo fi ọlọ́run bá tẹ́ni ò bá sẹ́ndì kíní sí mi mi ò ní celebrate ẹni ọm bí mo ṣe wà àgbàlagbà ni mí níbi ká sọ̀rọ̀ mo ti dàgbà díẹ̀ iṣẹ́ tí n bá téèyàn bá ṣe fọ́dún mẹ́jọ tí ò ṣubú ó yẹ kó dó lórí ọwọ́ ẹ̀ ni orí ọwọ́ mi ni mo wà àríkẹ́ alájọ ọmọ mi tó gbá ski mi ní wẹ́ẹ̀tì àríkẹ́ àríkẹ́ àríkẹ́ ọmọ tó gbá ski àríkẹ́ àríkẹ́ tó ń fúnyàn lówó tí ò gba kọlẹ́tẹ́rà máa travel báyìí ẹni mọ́ ẹ̀ ń dà mí láàmú tó ní kí ló dé ah, ẹ má pa mí ẹni yẹn ń dà mí láàmú ẹ lọ bá àríkẹ́ àríkẹ́ èèyàn báyìí ń bọ̀ ni owó bíi owó bíi ten million ọmọ mi ni màmí ẹ tó dúró fún yan ó dẹ̀ fẹ́ níyẹn lówó yẹn ojú òní tí ẹ̀mí ni wẹ́ẹ̀ ti àríkẹ́ adẹ̀kọ ewé ọmọ tàǹtí kẹ́mi gbangba làṣà ah! máa lọ wo bébì mi àríkẹ́ ó wá lọ dájẹ́ rẹ̀ sí ó ká mi lára ó dùn mí gan oúnjẹ yẹn ó dùn mí gan oúnjẹ oúnjẹ némi yẹn oúnjẹ némi dèbòrà ó ká mi lára gan olúwa pa mí lẹ́rìn olúwa pa mí lẹ́rìn lé mi sọ ọmọ yẹn ọmọ yẹn celebrity ni mọ́mí ẹ̀ sọ fún mi láàárọ̀ pé ah sísítà mi gbogbo ó ti sọ gbogbo mídíà ti gbọ́ ọmọ yẹn bẹ́ẹ̀ náà ní gbogbo èèyàn gbọ́dọ̀ gbé ni ẹ̀yin tèmi ojú òní ti yìn mi ní wá yín tì ẹ jáfe ìkọgbọ́n mo wo ṣóò kan lénìí bí mo ṣe ṣe prayer tán lánàá mo dé ní flight mi was one kinní kan mo ti dé ṣọ́ọ̀bù mi ní bóyá bíi before three àbí around three mo ti dé ṣọ́ọ̀bù bí mo ṣe dé ọkọ mi ló wá gbé mi bí mo ṣe pè báyìí látàpá ló ti ń bọ̀ wàláì ló wá gbé mi fúnra rẹ̀ bá gbé mi bóyá gbé mi dé shop mo kàn sáré fọ́ pẹ́pẹ́ mo ti sùn lánàá mo ti sùn before eight o'clock lálẹ́ àná mo ti tètè sùn gan nígbà tí máa jí mo jí níbi after four láàárọ̀ kẹ́lì mọ bí mo orun yẹn bí mo ṣe sun orun yẹn sí bí mo ṣe wá jí morufat abiola látòrí youtube olúwatóyìn adégòkè christopher how are you ma mo wá bí mo ṣe wá jí bí máa tán tí màá ṣe tí mo kàn lọ sórí torí nǹkan tó kọ́ mo kọ́ lọ sórí orí WeChat mo sáré bá àwọn ìbò mi sọ̀rọ̀ àwọn tí mo fẹ́ tí mo lọ́jà lọ́dọ̀ wọn mo ṣáà kó mo ṣe ẹ̀tọ́ mo kàn lọ sórí WhatsApp ṣe mo ṣe wá mo kàn lọ mo máa ṣí Facebook báyìí ìyá àbàdàn ni mo bá rí sorry sorry pé mo dárúkọ ẹni yẹn kò tí ì mọ́ra mo ṣáà wo fídíò ẹni yẹn mo wò pé ah, ah kí ló ṣẹlẹ̀ báyìí ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká fi nǹkan tó ọ́ ní bí kú bá ń pa ojúgbà ẹni kí àmì ara kó máa sọ kálukú nígbà tí kọ́sítọ́mà tẹ̀yìn èèyàn máa rajà lọ́wọ́ èèyàn tí ẹ̀yin ọmọ téèyàn gbà sọ́dọ̀ táwọn téèyàn gbà sọ́dọ̀ tó máa gbà bọ̀dẹ̀ mọ́ èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ wá máa wá sọ̀rọ̀ ẹ ní nàìjíríà ọ̀dà báwo ẹ máa ní báwo ẹ ní nàìjíríà ò dáa ẹ nílùú ò dáa ẹ nílùú ò dáa eléyìí seventy five eléyìí seventy five àwọn sẹ́ẹ̀tì báyìí ń bọ̀ ẹ má wọrí àwọn eléyìí àwọn sẹ́ẹ̀tì báyìí ń bọ̀ àwọn eléyìí wà seventy five ó yẹ fún mi náwọn jewelry wẹ́wẹ́ wẹ́wẹ́ wẹ́wẹ́ ó yẹ káwọn jewelry oní èlé lọ́la àtàwọn jewelry yẹn kó wọn wá àwọn jewelry wẹ́wẹ́ ẹ̀ wàhálà ìjẹ́rìkún bíbá ibi bíbá ẹ ríran ẹ máa ríran wá ní tẹ̀ máa ríran tẹ̀ máa ríran ó ṣe ìyá mi ẹ ṣe ó ṣe ojú òní tiẹ̀ wá délé láyọ̀ o ẹ bá rọmọ yẹn ibi tó ti wá bá mi rajà China ni mo wà tó ti ń dà mí láàmú ní ìmọ̀ mo ṣe rí tọ́run mi seventy thousand ni méjì náà mọ̀ a ní kẹ́ kọjá wa kí n fi polówó náà ah wọn lẹ́yìn ṣe báyìí àwọn kọ́sọ́mà bèbí kì í fọjà wọn nǹkan tó ṣe ká ti máa yọ́lẹ̀ fún mi ẹ máa yọ irú ilé ìrú kan náà yẹn tó jẹ́ design kan náà yẹn mú un sẹ́gbẹ̀ ara wọn ilé ò ti mú ilé ò ti mú design méjèèjì yẹn pé mhm. mélèé náà wà ṣéye kan náà ni oní twelve twelve thousand irọ́ o máa yọ́kò nù láìlọ́n oní twelve twelve thousand yọ́kò nù láìlọ́n kọ́sọ́mà òun rí bẹ́ẹ̀ yẹn àwọn kọ́sọ́mà òun rí bẹ́ẹ̀ yẹn nǹkan tó bá máa mú mú tiẹ̀ kó yọ́kò nù láìlọ́n lọ́rọ̀ kan o ni mo bá mo bá òkè ló ìṣẹ̀lẹ̀ ó wá jẹ́ ọmọ ọmọọṣẹ́ wọn tí wọ́n gbà ọmọ tí wọ́n gbà sọ́dọ̀ tí wọ́n tó ń bá wọn ta ọjà ọmọ yẹn ó kò knife mọ́ kọ́sítọ́mà ó ń kó ọjà ọ̀gá ẹ̀ síta ẹ̀yin kan dẹ̀ ń gba ọjà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ ń gba ọjà lọ́wọ́ ẹni yẹn bẹ́ẹ̀ ọmọ yẹn wá ní àkáǹtì míì tó ń sanwó fún yín lọ́tọ̀ ìwọ tó o ṣí o dẹ̀ mọ̀ pé ìwọ náà dẹ̀ wà o rò pé o fẹ́ ṣe iṣẹ́ lọ́jọ́ iwájú o fẹ́ gbé owó dání lọ́jọ́ iwájú ìwọ náà fẹ́ gbé ọjà lẹ̀ lọ́jọ́ iwájú ìwọ náà fẹ́ ṣoríire o wá ní kí nǹkan kí nǹkan ńlá má ṣe ẹ́ bí mo ṣe wà I always tell my staff máa ń refer àwọn èèyàn mi àwọn customer sí àwọn staff mi ni ṣé lè ṣe ṣé kò sí mistake mẹ́ èjì oní twenty something twenty four why Eh? why tó lè tún fi wà lára ẹ why. Ma ma. ẹ má dìdí sọ ni ìwọ tó ẹ̀yin customers ẹ̀yin èèyàn ẹ ti máa sọ fún àwọn customers yín pé ọjà tí ẹ bá ń tà láyé yìí any customer tó bá fẹ́ rajà lọ́wọ́ yín tí orúkọ yẹn bá ti yàtọ̀ orúkọ báyìí ni kó máa fi sanwó fún yín ẹ máa sọ fáwọn èèyàn yín bẹ́ẹ̀ pé orúkọ báyìí oníkan máa fi sanwó sí yín mọ́ nìkan màmá yẹn màmá yẹn ó jẹ́ màmá tí mo like Òṣogbo ni wọ́n wà àgbà APC ni wọ́n <clears throat> ṣóye yín màmá yẹn mo respect màmá yẹn gan nínú òwò ṣíṣe mo respect wọn even nínú àǹkárá Ankara, títò mo lọ kọ́ máa ń kọ́ bó ṣe ń to ọjà lọ nínú ṣọ́ọ̀bù màmá yẹn you and you will see me mama you will see me màmá ọlánìyàn you will see me tó jẹ́ pé máa ń lọ sórí kí máa lọ kọ́ in fact bí mo àwọn àǹkárá tí mo bá tí mo kọ́ bí wọ́n ṣe bí wọ́n ṣe ń tòótọ́ yẹn ń ṣe lórí social media inú gba màmá yẹn mo ti rí and àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn you will now irú àwọn èèyàn bẹ́ẹ̀ tèmi fẹ́ máa emulate in the society nìyẹn mi ò mo fẹ́ emulate àwọn nǹkan tó da. mo kọ́ àǹkárá títò lọ́dọ̀ wọn ni ìgbà tí mo fẹ́ máa kọ́ tí mo fẹ́ máa ta lace nígbà tí mo fẹ́ máa ta lace I started selling lace since two thousand and since eh, two thousand and ninety seven àbí nineteen ninety seven ninety six ni mo bí Adéṣẹwà ninety seven ni mo ti bẹ̀rẹ̀ sí ni máa ta lace nígbà tí mo fẹ́ máa ta lace yẹn ní agbọ́tukúyọ̀ yìí máa lọ sí Ọ̀ṣọ́dì láàárọ̀ ọkọ mi á ní ìhè kí ni tó bíkọ́ bẹ́ẹ̀ mi ṣe máa bẹ̀rẹ̀ ọjà tèmi yẹn máa lọ sóṣòdì máa lọ dúró níbi táwọn èèyàn ti ń to ọgbà aṣọ máa lọ dúró máa máa wò wọ́n máa máa wò máa ibi tí mo fẹ́ rajà máa máa dúró máa lọ máa wò mo lọ mo ṣe kíní yẹn for one week every day ni mo ń lọ sóṣòdì tí bá kó ṣọ́ọ̀bù kan lé ní máa lọ sí another place so that wọn ò ní gẹ̀ẹ́tì mi máa lọ mo lọ kọ́ iṣẹ́ aṣọ yẹn you don't know how I do. see there are some people that have that turning skill tí wọ́n bá fẹ́ ṣe nǹkan I always kò sí nǹkan tí mo ṣe máa ń lẹ́ni ẹ̀ ni kò yẹ yín èmi máa lẹ́ẹ̀ni ẹ̀ ni nineteen ninety seven mo lọ kọ́ bọ́ ṣe ń to lace torí mo ta àwọn lace mo ta lace tó jẹ́ pé a máa a lè kó a lè gbé forty years sórí kinní lẹ́ẹ̀kan náà ẹ mọ bọ́ ṣe máa ń tó tá a máa wà lẹ̀ mú mọ́ tó máa tó máa tó á dúró fún ẹ tí n bá to ọjà mi fẹ́ ẹni tó bá mọ̀ mí lágbọ́ tí kú yẹn wọ́n mọ̀ mí ngbà tí mo dẹ̀ máa bẹ̀rẹ̀ Ankara mo bẹ̀rẹ̀ Ankara the following year that was nineteen ninety eight nígbà tí àkàrà soso tó mo sọ fún yín náà ẹ̀ẹ̀mejì ni máa ń lọ sí Kotonu ẹ̀ẹ̀mejì ni mo lọ sí Kotonu lójúmọ́ máa gbé àkàrà soso yẹn ni béèlì méjì méjì tí máa béèlì méjì làárọ̀ máa béèlì méjì máa béèlì méjì lálẹ́ gbé bọ̀ lálẹ́ bí mo ṣe ń ṣe nìyẹn torí mò fowó yẹn yíra wọn ṣóye yín so mi ò lórí social media yìí mi ò ṣe ń di pé èèyàn ń ta ọjà ń ta ọjà níbí báyìí ṣé kò yé yín mi ò àwọn tí máa emulate àwọn tí máa wò tí máa wò ẹ̀ máa pé léyìí let me i want to emulate this person mo rí nǹkan tí mo rí lára ẹni yẹn ni thank god many things many things tá à ń ṣe ní ìsìn táwọn èèyàn ti ń tán ti ń ṣe tán bá wa ṣe yẹn mo rí èèyàn kan tẹ́yàn kan sẹ́ndì mi yẹn kíní fún mi à ah, kí n wo madam eléyìí náà máa ti ń ta ọjà mo ní kárìn kápọ̀ yẹni yẹni tán bá ní bíbá ẹ̀ tòbí sincere tán bá ní láyé kéèyàn ṣe business tí n bá rí ẹ tó ń ṣe business èmi ò bínú anybody tó bá ń ṣe business because mo máa ń like kéèyàn wá kéèyàn wá òkè kó máa ṣe dáadáa o lè tajà anybody can tajà nígbà tá ẹni yẹn ẹ wá wo ẹnìkan ta ginger mu and so what ṣé ginger tèmi jókòó síbi báyìí ní last year mo sọ gbogbo ẹ̀ fún yín gbogbo january february ni mo rànjú ginger ginger ginger ginger ẹran tí mo ṣe ń pariwo gbogbo january february mo dìídì ma tún sọ fún yín à bí mo ṣe ń ta jíńjà yìí ẹ wo iye tán fún mi mo tún gbé iye tán fún mi wá àbí mi ò fún wọ̀nyí dáadáa bí mo fẹ́ ká èèyàn pọ̀ ní ẹ̀ ni mo jẹ́ káwọn èèyàn tajà ni kò sẹ́ni tó súnmọ́ mi pé èèyàn kan súnmọ́ mi nídìí níbi sọ̀rọ̀sọ̀rọ̀ yìí àbí ní outside sọ̀rọ̀sọ̀rọ̀ tó máa ní mi ò polówó jíńjà fóun torí èmi ò kí ẹni bá máa ṣòro a máa jọ dira mú pé ká jọ lọ ibùn gàrí kẹ òun náà ló sọ yìí ẹni bá máa ṣòro máa pè ẹni ẹ máa bọ ẹjẹ àjọ ṣoríire papọ̀ mi ò kí ṣèyàn bẹ́ẹ̀ everybody ló lè ṣe business mi ò kí mi ò ń ṣe ẹni tó ní lára nǹkan bẹ́ẹ̀ yẹn ara mi ò ń ṣe gbogbo èèyàn nǹkan bẹ́ẹ̀ yẹn number one number two ngbà tí máa kó àwọn èèyàn lọ sí Dubai pé ẹ̀yin obìnrin ẹ wá lọ kọ́ bọ́ ṣe ń ṣe business èèyàn twenty come to my platform ten ten million times i don't have time for all this the rubbish mi ò wá sórí social media pé èmi wá lati, wá lati breed káwọn èèyàn kan tó máa ṣe rere kó pọ̀ lára mi ni mo dẹ̀ ń dúpẹ́ lẹ́ni pé yes i thank god for everything mo ṣe ń bọ̀ láti china báyìí nínú china yẹn téèyàn tó bá ń gbé china bá lè tó lè bá lè béèrè tó lè béèrè lọ́wọ́ mi pé madam connect me kí lẹ tún fẹ́ sọ fún mi connect me connect me ẹni yóò tẹ̀ tí wọ́n á ṣe èèyàn tó ń òkè kí n tún wá sọ fún yín kí n wá já yín sí bámbám. ẹ ṣáà mọ embassy Nigeria embassy ní China Nigeria embassy lẹ́ni yẹn wà tó pè mí pé kí n torí Ọlọ́run kí n connect òun òun náà fẹ́ máa ṣe business kó ń ṣe gbogbo ẹ̀ náà ló ń jáyàn sí business ṣóye yín o èmi ò nídìí èmi ò nídìí kí n ṣe àmà bọ́ sórí social media mi ìfẹ́ kéèyàn ni mo nice mi mi ò mi ò ní ìdí gbogbo yẹn ọlọ́run ti ọlọ́run ti kẹ́ mi torí ìwọ tó bá ti wà láyé tó bá ti bímọ táwọn ọmọ yẹn dàgbà tó dẹ̀ ráwọn ọmọ tọ́ tó ń rí wọn báyìí tó ń rí mi ò ní jágbẹ́jàgbá tí mo gbọ́dọ̀ ṣe lórí social media yìí ṣó ti yé yín so nǹkan tí mo wà fún nìyẹn mo ti sọ fún yín severally ẹ má affiliate mi mọ́ anybody lórí social media don't affiliate me with anybody don't affiliate me with any brand i'm Obanla Elizabeth i'm a brand of my own ní nàìjíríà brand ni mi progressive family the largest party in in in, in all Africa in Africa mo fi Ọlọ́run búra mo ó tó ìyẹn náà tó ibi tí mo ti ń wíìgì yẹn náà tó láàrin àwọn ọmọ progressive yẹn àmọ́ òkè ṣó ti yẹ yín kò di dandan kó jẹ́ kìnìún àwọn ẹlẹ́bàá ìyá youth ìyá youth oh it's okay bá àti ẹ̀gbà kan fún wa ní sátífíkẹ́ẹ̀tì ìyá youth ọmọ yẹn mọ̀ ìyá wọn you understand ẹ jọ nítorí Ọlọ́run any fracas something i don't have interest mi ò ṣe fracas mo rẹ́ nǹkan tẹ́yìn madam ẹ jọ ẹ má jẹ́ kéèyàn kan ẹ má jẹ́ káwọn kan máa share show yín mọ́ anybody can share my show anybody can polówó for me anybody can share my show àwọn ìtẹ̀ ń wò bẹ́ẹ̀ ṣe ń wò twelve thousand naira ni ṣe ti rí twelve thousand ni design méjì ni ìkan black ni ìkan twelve thousand naira tó bá gbé sọ́rùn báyìí ìyálà yẹ anybody ó twelve thousand èmi mo lè ta nǹkan tó èmi mo lè dájà nù báyìí fún yín bí ó yẹ fún mi ní mi so ẹ jọ nítorí ọlọ́run mi ìbá ẹ má sọ fún kéèyàn kan má sọ fún mi o màdà báwo làwọn èèyàn ṣe máa bá mi polówó ọjà tẹ máa ní kí n sọ wípé ẹni tó bá mi polówó ọjà má bá mi polówó for what this is fourteen thousand irú kí nìyẹn ṣó easy bẹ́ẹ̀ ni èèyàn bá mi polówó ọjà ṣé ẹni tí ò bu mi tí ò ṣẹ̀ mi tí ò ṣe èyí kan wá máa máa sọ nonsense ẹ má gbé nonsense dọ́dọ̀ tèmi o ẹ jọ nítorí ọlọ́run ẹni tí ò bá bá mi jà mi ìbàjà ẹni tó bá bá mi jà kó máa jàjà ẹ lọ mi ìbẹ́ anybody jà mi ìlọ́ta lórí social media yìí ṣó ti yé mi ìlọ́ta. thousand ni ṣe ti rí fourteen thousand mi lọ́ta o ìwọ tó bá ìwọ ló mọ̀ ẹ jọ nítorí ọlọ́run nígbà tí irú wa bá rọmọ lọ lóyìnbó náà mọ̀ ṣe oríire lójú wa tá a rí mọ̀ ṣe oríire lójú wa láì ṣe pé fracas láì ṣe kínní láì ṣe pé agbọ́rò orí social media wa tọ́lọ́run dẹ̀ tán ọmọ ẹ̀ tán ṣe gbẹ̀ tó wá jẹ́ pé ṣé ẹni mo máa máa ẹ́ ṣé ẹni mo máa máa ṣe kínní ṣé ìmọ̀ fẹ́ fi san school fees ọmọ ni ẹ jọ nítorí ọlọ́run o mo sì lọ́mọ kékeré tí ò tí ì rí ọmọ kékeré tó sì wà ní sùkúl ṣẹfẹ́ kọ́ fẹ́ má rí kan máa lọ́mọ yóò ṣì ní ẹjọ́ mi ìfẹ́ ìjọ torí ọlọ́run ẹ fi mí lẹ̀ mo fi ọlọ́run Elédùmarè bẹ̀ yẹn fi mí lẹ̀ mi ò ní interest ni I want the best for my children I do see my children my children ni number one nu aya mi so tó bá wù anybody you can tell me to anything anybody see anybody bá ṣí ọjà mi my business ló bá mi ṣe àná ṣó easy kan máa bá ìpolówó ọjà ẹyin kankan máa ṣe màdámù yẹ kẹṣẹ anything tó ẹ wò ká ẹ bú mi di next time ìdáyín lóhùn mi ò ráyè gbogbo ẹjọ́ rádaràda yẹn ẹ jọ nítorí ọlọ́run ẹ tún síwájú ẹ pọ̀ sókè rajà èló leléyìí fourteen thousand fourteen thousand ni ẹ fi mí lẹ̀ mi ò rojọ́ o ẹjọ́ nàìjíríà ló kàn ní nàìjíríà ni nàìjíríà la gbọ́dọ̀ fẹ́ kán bá wa finá sí ọ̀rọ̀ nàìjíríà ló kàn mí báyìí ọ̀rọ̀ nàìjíríà bí ìlú ṣe máa dáa àní wọ́n tún torí ẹja wọ́n ti torí ẹja ní kò dùn mí ẹni ká máa ẹni ẹni kéèyàn máa ìyẹn ló bá mi báyìí nísìn sí àwa tá à ń sọ̀rọ̀ ara wa lọ ẹja fẹ́ ìkọgbọ́n nínú ṣọ́ọ̀bù ẹ tó o bá rówó cctv cameras tí n bá ti gẹ́ẹ̀tì kíní fi ń ka ọjà yẹn màámi ní ká lọ ra software kan màámi fásiyà máa tún pè wọ́n wọ́n ti wọ́n kọ́mẹ̀tì bíbá pé kí n pa àwọn tí máa yẹ tán máa pè wọ́n tán bá ti sọ ẹni tán bá ti sọ fún mi báyìí máa gbé síta fún ìgbẹ̀yìn ọlọ́jà kò easy owó èlé owó èlé la máa gbà á máa gbowó èlé ọjà míì wọ́n kó fún wa pé ká lọ fi ká lọ fi ṣe kínní àwa ta ọjà ọlọ́jà ẹnìkan máa wá bọ́ síbì kan èyí kan máa máa gbọ́jà lọ́wọ́ wọn ẹ máa máa gba ọjà lẹ́yìn ẹ fẹ́ sọ àwọn èèyàn dolórí burúkú bí mo ṣe wà yìí ti níwọ̀nba tí bí mo fi ń travel bíi ten fifteen days yẹn ńṣe ni máa ń ronú èyí tí mo lọ tó eighteen days tí n bá fi lọ báyìí máa máa ronú ni ẹ máa máa ronú ṣọ́ọ̀bù ni ẹ máa máa ronú ṣọ́ọ̀bù ni kéèyàn wá wá kéèyàn wá lọ oṣù mẹ́ta a ní mo gba odidi ṣọ́ọ̀bù ní ilé kẹta bíbá ní gbogbo odidi building ni mo gbà ẹ lọ wá fashtor ẹ lọ f a s h t o o r fashtor varieties ẹ lọ wá fashtor varieties lórí fa lórí fa lórí facebook tẹ ẹ bá rí fashtor yẹn tẹ ẹ bá rí ọjà tí mo kó sínú ibẹ̀ yẹn kọ̀ńténà méjì ni mo kọ́kọ́ já sínú ibẹ̀ yẹn onírọ́ ló máa ọlọ́run ṣe ẹni tá a jọ ń ṣiṣẹ́ òun ló wọlé wáyé òun ló wọlé wáyé kọ̀ńténà méjì mo kọ́kọ́ já. mo já ọjà yẹn lọ rẹrẹ gbogbo baby food kí baby food tó wá mẹ́tò rí oríṣiríṣi ló máa bá ń n bá mara baby food báyìí kò ní o tó bá wọnú store mi wà kó wọ bẹ̀ èho ni mo gbà mo lọ Canada máa fi dé báyìí máa lọ Canada máa dé báyìí tínú èmi náà dùn pé mo wà ní Canada ìgbà ti kọ́kọ́ ń ṣe mí lọ́ṣẹ́ eré kọ́kọ́ ni mo kọ́kọ́ pè ńgbà tó yá lọ sí ṣọ́ọ̀bù fẹ̀mù mo lọ kọ̀tún ṣọ́ọ̀bù mẹ́fà ni mo já kò sẹ́ni tí ò mọ ṣọ́ọ̀bù mi ní kọ̀tún mo lọ sí ṣọ́ọ̀bù mẹ́fà màá wá jókòó sórí pẹ̀tẹ́ẹ̀sì báyìí lèmi náà ń ṣe fùlànjà ń bá wà ń lé àwọn ọmọ olórí burúkú yìí àwọn náà jẹ́ ń palẹ̀ ṣọ́ọ̀bù mọ́ àwọn náà jẹ́ ń palẹ̀ ṣọ́ọ̀bù mọ́ wàá wà lábúrọ̀dù wa ló fẹ́ gbogbo àwọn tó ń pè mí ẹlòmíà náà fẹ́ ṣe business máa ń sọ fún wọn o lè ṣe business láì nàìjíríà but business tó bá rí i pé oníwúruwú má tẹra sí o fẹ́ o wá lo fẹ́ jókòó o fẹ́ ta jewelry o fẹ́ fi èèyàn síbẹ̀ tó o bá fi èèyàn síbẹ̀ wàláì wàá jẹ̀bi wàá jẹ̀bi wàá jẹ̀bi wàá máa béèrè pé kí n bó lo ti pàdé kínní ni tó bá fẹ́ ṣe business ní nàìjíríà yìí àwọn business ò ṣe tó easy àti kà o lè ta sìmẹ́ǹtì ó easy àti kà o lè ta ẹ̀mí àwọn flower tó fi ṣe búrẹ́dì ó easy àti kà o lè ta kí lorúkọ àwọn ṣíà tó fi ń jókòó ó easy àti o lè bẹ̀rẹ̀ sí ta matrasi ó easy àti kà o lè má ta sìlíndà ó easy àti tó bá dẹ̀ fẹ́ ṣe business ẹ̀ má lọ ṣe business gẹ́ pé ó máa wà lábroad ó máa máa ní kó máa send owó owó owó ẹ gbọ́dọ̀ máa wọ àkáǹtì ẹ̀ tó o bá ní owó tó fẹ́ máa jẹ́ bó ṣe fẹ́ máa wọ àkáǹtì ẹ̀ tó o bá fẹ́ o fẹ́ ṣí àkáǹtì òmòbo ìfẹ́ ṣe sọ fún èmi ọba lè Elizabeth mo fi Ọlọ́run búra máa connect ẹ mọ́ ẹni tó máa bẹ ṣe bó ṣe wá ṣe tó bá ti ṣe nin o mọ nin báyìí ṣe type google nin nin in my area closer to me ìlúkùlù tó bá wà ní ìlú tó wà ní gbogbo àgbáyé ó máa jáde fún ẹ wàá lọ ṣẹ́ náà tó bá ti ṣẹ́ náà ẹ̀ ní ẹ tán ṣáàpè mí máa kì ẹ fún ẹni tó máa help ẹ bó ṣe máa ṣí account bó ṣe máa ṣí account nígbà tí máa fi kú òun bíbá ẹ ọpẹ́lọpẹ́ báǹkì tí mò ń lò ẹ wo bí gbogbo àwọn èèyàn ṣe ń pariwo èmi ò ń kó dọ́là dání ẹ lè rí dọ́là lọ́wọ́ mi tí bá máa travel tí wọ́n máa mú dọ́là dání ó pọ̀ jẹ́ lè rí two thousand one thousand kìíní kan lọ́wọ́ mi èyí tí mo ti ẹ̀ lọ́yìn nígbà tí mo lọ nine hundred dollars eh no one thousand dollars ló wà lọ́wọ́ mi eight thousand dollars ló wà lọ́wọ́ mi mo kó dání ẹ ẹ lè rówó lọ́wọ́ mi mi ò kówó kiri tí n bá ti dé China báyìí náírà ni náírà ni máa convert náírà ni èmi ò fẹ́ mọ ẹlòmíì máa ma ṣe kówó yẹn lè pọ̀ ẹ kékeré kan níwọ̀nba owó tóró tóró tó máa yí tó máa jẹ́ pé nínú two hundred thousand bóyá o máa gé ní ten thousand ìyẹn ló ń kówó kiri nọ́mbà wà nọ́mbà two ìyẹn ló ń fìyà jẹra ẹ̀ èmi ò ń wọ́ọ̀rì mo jẹ́ èèyàn kan tí ò ń nájà you can't see me kí n máa náwó kiri èèyàn kan mò ń ṣẹ́wó lọ́wọ́ ẹ̀ wọn ò pé méjì tí n bá ti send náírà mi sí ok kò di dandan tí n bá lọ bá mi tó gbé wà ibi tí n bá gbé wà bá ok mo fẹ́ ra ìjà báyìí help me transfer so amount sí ẹni transfer so amount sí ẹni transfer sososo àmọ́ tó bẹ tílẹ̀ bá aṣọ àbíjọ́ kejì a máa ṣàkáǹtì ló wà nílẹ̀ iye tó kù lánàá rè ókè tí bá tún lówó tí mo fẹ́ transfer mo ti transfer ẹ̀ báǹkì tí mò ń lò wọn ò fìyà jẹ mí o uba wàláì wọn ọkàn mi balẹ̀ tí mo fi kúrò báyìí mi ò sunkún the other bank tí mò ń lò tó jẹ́ wájú ṣọ́ọ̀bù mi tí mo fi kúrò tí mo fi dé mo dé bíbá ìlànà kí n tó lórí owó àjọsùn torí owó uba yẹn wàláì mo gbọ́n kú forty something thousand ni ìgbà tí máa dé mo rí i pé ṣéǹjì díẹ̀ ti wọlé ńgbà mo rà láti the airport ibi báyìí báǹkì iwájú mi kí má dárúkọ wọn mo fọlọ́n búra áàpù wọn ò ṣí tí mo fi kó ṣáínà tí mo fi dé nàìjíríà mo dé nàìjíríà báyìí bí mo ṣe wá rí mẹ́sẹ̀gì àwọn alájọ náà ní dáwọ́ àjẹmú ní ló bá tán mo wá ní jẹ́ǹtì ẹ̀ ìwọ̀n ló bá ṣí eléyìí náà fourteen thousand so kó wá lọ jẹ́rú báǹkì yẹn ni mo gbọ́kànlé fourteen thousand kí n wá lọ sí ṣáínà ṣe mọ̀ pé olúwa ẹ̀ṣẹ̀ sí àgbáyé nìyẹn ó bá ti lówó ẹ lọ́wọ́ ó ń lọ sí China wàá lọ rajà ẹ Yétúndé Adélé mo kí yín mà àwọn fáǹsì mi tó gbá skin nìyẹn so eléyìí twelve thousand five lè lórúka ṣètìrì ló ṣe fine twelve five very fine. so àwọn èèyàn wọ́n máa ṣe eléyìí bó ṣe wà eléyìí náà ní báńgù ten thousand ní ní báńgù ten thousand ó jẹ tó bá ti ṣe yẹn wàá ra kó wọn sẹ́gbẹ̀ẹ́ kan tó ti ọjà tó ti bẹ̀rẹ̀ tó ti ń kà wọ́n tó ti mọ̀ pé ọjà nǹkan tó fẹ́ràn ọjà tó ti wà ń lẹ̀ kọ́ síbẹ̀ gàdàgbà pé àkáǹtì àwọn ìgbọ́dọ̀ máa sọ̀rọ̀ gbọ́dọ̀ sanwó sí strange account máa jẹ́ káwọn kọ́sọ́mọ̀ ẹ̀ mọ̀ wọ́n gbọ́dọ̀ sanwó sí strange account tí n bá máa gbó báyìí orúkọ mi ọba ní Elizabeth ní gàgàgbà account tó bá máa tún rí ẹni ọba ńlá mi tó bá máa rí bóyá o máa rí ọba ńlá Akeem ọkọ mi ló tún máa rí account tó lè tó èèyàn ní right àti sanwó sí fún mi nìyẹn nítorí dẹ̀ máa fi rí ọba ńlá Akeem wàá rí multi stream bóyá ara ginger nínú ṣọ́ọ̀bù ọba ní Elizabeth ni ẹni kọ́sọ́mà tó bá ti sanwó sí ẹni àkáǹtì mi yàtọ̀ sí orúkọ méjèèjì yẹn irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn ò ní jèrè tó o bá tó o lè sanwó sórí àkáǹtì mi tí staff wá sọ pé ibì kan ni kò sanwó sí ẹ̀yin èèyàn mo ti sọ àwọn staff yìí gan bóyá ẹ kì í ṣe ẹ má ẹ prayer ẹ wò mo sọ fáwọn tèmi ní èlò lélẹ̀ ó yà pé ní twenty five twenty five thousand lélẹ̀ mo sọ fáwọn tèmi ni mo ní ẹ wá èwo ní twenty four ẹhẹ́ mo ṣáà rí pé báwo ló ṣe ah, mo dẹ̀ wá pé fourteen twenty four thousand ní tó rọrùn kayẹ ní sórí burúkú o twenty four mo ṣáà wò pé báwo ló lè ṣe kẹ́ fourteen ó ti mú wọ́n ní twenty four thousand ní ilé twenty four olórùka ẹjọ torí Ọlọ́run ẹ má ṣe mistake twenty four. ele pẹ̀lú ọwọ́ pẹ̀lú àtọwọ́ àti gbogbo ẹ̀ eléyìí twenty five thousand àtọwọ́ àti ọrùn twenty five ni àtọwọ́ àtọrùn twenty five twenty five so ẹ̀yin èèyàn ẹ fi èyí kọ́gbọ́n ní gbogbo nǹkan tẹ́ bá ń ṣe ẹ rántí jewelry tí mo lò lọ́hùn yẹn ten thousand ni jewelry ó mo lò lọ́hùn ìyẹn gan ò mi ti ra púpọ̀ ra mo kàn já òyìnbó yìí bọ̀ mo ti gba káàdì mo ti ní gbogbo lọ́ṣà mo kàn bá ẹ mọ wọn ẹ mọ pé àwọn Chinese yẹn ẹ wo ni ten thousand ni àwọn tó máa ń ṣe ọjà púpọ̀ yẹn ni gbogbo nǹkan tí mò ń nánu ṣọ́ọ̀bù ẹ̀ báyìí mama twenty dozens la yóò twenty dozens la this one fifty ó kọ́ ní fifty bóyá ló ní twenty dozens wéré ní ẹni gbogbo ọjà nu ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n ní sòwò wà ní kọ̀kọ́ tó jẹ́ stock lẹ́mí sì rà nígbà tó máa yọ jáde ló bá kélé ìjáde ń bá rí ṣé gbogbo ètò kó jáde ń bá wò ńgbà máa ló jẹ́ twelve bá ń kó bá fi kó ó ní ten thousand naira ni ó possible tó yẹ kó báyìí tó mo wá ṣe púpọ̀ tó bá ṣe púpọ̀ ó possible kó yá kó wálẹ̀ ṣòye yín so ẹ fún mi náà ojú ẹ̀rí wẹ́wẹ́wẹ́ kó wẹ́ kó wá àwọn wẹ́wẹ́ yẹn kó wá èlé ló la pélé yìí four one five kó wá mú wá one five ní one five ní tẹ bá ṣe ó ṣe èsì tẹ bá ra púpọ̀ má ta fún yín one two àbí ẹ ṣe kí àná bọ́ọ̀ lẹ́yìn ṣe báyìí ẹ lè one five ní one thousand five hundred tó bá ra púpọ̀ má ta fún yín one two one five mo ní how many designs right is it twelve, designs na name okay one five ni ṣàfàwọn ọmọ ẹ kò sí pé ó dúró ore ṣé o ti rí ẹwẹ tiẹ ẹwẹ yẹn ó dúró kíní tán fi ṣe dúró dára ṣe ti rí one one five ni ṣá oríṣiríṣi fáwọn ọmọ ẹ mo ní twelve designs ó yọ yọ yọ ẹ dáhùn ẹ dáhùn ẹyẹ ìyẹn ẹ bá mi ẹpẹ wọn àgbẹ wa gbé sí bíi ṣàgbé wa ètò yọ wà máa ṣe létà wọn ṣẹ́tì design mi one one one five ni tó bá ra houses máa fún ẹ ní one máa fún ẹ ní one two tó bá ti ra houses máa fún ẹ one two ṣó yẹ ah, èmi náà ọjà wẹ́wẹ́ ó wú olùlẹ̀ rẹpẹtẹ down down down down ẹ wọ́n máa help ẹ̀ náà. nọ́mbà mi ẹ jẹ́ nọ́mbà mi máa ẹ jọ ẹ má ti pè mí sìn ṣẹ́rí òní one five ni máa fún ẹ ní one thousand two hundred tó bá pọ̀ one five hundred. tó bá gbogbo ọjà àwọn ọmọ yẹn ń pariwo ni mọ́míyá mọ́míyá wọ́n ti ẹ̀ ní kílẹ̀ ọ̀nà tí ń fa àwọn ṣàkóso ọ̀nà lórí tiktok wọ́n ti fẹ́ẹ́ pa wọn ẹ irú ọjà kan tó fi ẹ wò. dá ẹ tọ báńgù fẹ́ wá rí báńgù ẹ̀ rí báwo ló yẹ pé purpose purpose ẹ ebi kí ló kàn kọ́pù sọ́ni ẹ omi one five ni bó bá ra púpọ̀ wàá rà ní one two. so ẹ̀yin èèyàn mi ọjà ẹ jẹ́ kí business ẹ kó jẹ́ priority kó jẹ́ number one fún ẹ má fi má ponú débi kó má máa wo gbogbo nǹkan tó wà bí mo ṣe wà tí n bá jáde mi bá wọlé lánàá ọmọ ẹnì ni ah mọ́mì mo kọ́kọ́ bí ni mo ní aṣọ kan mo ní aṣọ aṣọ àwọn èèyàn báyìí báyìí dáa àwọn ah, náà wọn páàkì ẹ̀mú tó láṣọ yẹn ọ̀pá twenty twenty ọ̀nà mẹ́fà ni mo láṣọ yẹn dà ah, ó ní àwọn máa ti páàkì ẹ̀ ó ní dáàdì nìkan kò fẹ́ nìkan ẹ̀ kíní kan mo ní òkè mo dẹ̀ bí lọ dáàdì mi délé ọmọ yẹn ń wò mí ni pé ṣé ń sìn sìn sìn sìn pírírírí máa fojú sọjà ní ṣọ́ọ̀bù mi ni ìwọ náà gbọ́dọ̀ gbọ́nú gbọ́n lẹ́yìn o gbọ́dọ̀ gbọ́nú gbọ́n lẹ́yìn òní òní one five ní ó ní ẹyọ kọ̀ọ̀kan ó ṣèṣì one two. so another design another design ẹ bá mi ṣí a ẹ bá mi ṣí a ah, hmm. ó kún bí ẹ rí eléyìí tiẹ ẹ wẹlé kí náà kọ sílẹ̀ vsl vsl vsl lele ṣẹ́rí vsl ibi àwọn òjò wá bí wá lẹ́yìn jìbìtì mo sọ wípé bó bá ṣe ń wálẹ̀ wọn máa wálẹ̀ sí i wọ́n bá ti ń gbé sókè máa máa gbé wálẹ̀ náà tó rà máa inú igbó bẹ̀ ni máa rìn lọ bá yín wá wá tó bá fẹ́ máa ta jewelry máa bọ̀ bambi báyìí máyẹ̀ kan fi máyẹ̀ kẹ́ anybody fi packaging máyẹ̀ kan fi di ẹ̀ Abímbọ́lá Jíbọ́rọ̀ mo kí yín ṣó ti yé yín gbogbo alágbọ́dọ̀ ṣoríire papọ̀ èmi máa ń pa àwọn èèyàn mọ́ra wá ṣoríire ni nígbà tí bá mi èèyàn twenty lọ sí Dubai lẹ́ẹ̀kan obìnrin tẹ́ ẹ ká lọ international business ẹ wá lọ máa ṣe tẹ́ ẹ máa fi sówó yín máa fi di times two sí yín lọ́wọ́ èmi kọ́ àwọn èèyàn lọ àjọwọ́ the same plane ni